wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó wà nínú ọ̀rọ̀ tí Tinubu bá àwọn ọmọ Nàìjíríà sọ ní àyájọ́ June twelve ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ láti sààmì àyájọ́ ìjọba àwarawa June twelve Tinubu nígbà tó ń bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn wọn láti gbé òmìnira orílẹ̀-èdè Nàìjíríà ga nípa gbígba ìjọba tiwantiwa láàyè ààrẹ bọ́lá ahmed tinubu bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nígbà sísọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó wáyé ní ìdìbò ọdún june twelve bákan náà ni ààrẹ tinubu ra ọmọ nàìjíríà látúbọ̀ fi ara da àwọn ìṣòro tó ń bá orílẹ̀-èdè yìí fínra ó sì fi ọwọ́ ìdánilójú sọ̀yà pé ìrora wọn kò ní já sí asán ààrẹ bọ́lá ahmed tinubu gbóríyìn fún àwọn tó jà fómìnira nàìjíríà lásìkò tó ń sọ ọ̀rọ̀ ó gbóríyìn fún mko abiola tó fi gbogbo ohun tó ní jà fómìnira orílẹ̀-èdè nàìjíríà ó ní MKO Abiola gbàgbọ́ nínú ètò ìṣèjọba tiwantiwa tó sì bọ̀wọ̀ fún òfin àmọ́ àwọn ikọ̀ ológun ṣekú pa aláìbọ̀wọ̀ fún ẹ̀tọ́ ọmọnìyàn bákan náà ló gbóríyìn fún ìyàwó MKO Abiola ìyẹn Kudirat Abiola fún àtìlẹ́yìn rẹ̀ tó fi mọ́ Pat Alfred Rilwan àti ọ̀gágun Shehu Musa Yaradua tó ṣàpèjúwe pé wọ́n jà fitafita fún ẹ̀tọ́ ọmọnìyàn lásìkò June twelve kí ìfẹ́ àwọn aráàlú lè ṣẹ Ọdúnládé Adélèrè ló ti mú ìròyìn wá fún yín láti iléeṣẹ́ Wisdom Yard television.